ẹ ké hallelujah ẹ̀yin olúwa lógo a dúpẹ́ ní ọwọ́ ọlọ́run ọlọ́run aláàánú ọlọ́run olóore ọ̀fẹ́ bàbá tó fàánú ka ẹ̀mí àti ìwọ yẹ láti lè wà láyé láti lè wà láàyè dé wákàtí yìí láti lè wà láàyè dé àkókò yìí a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti pàápàá fúnrú àkókò bíi eléyìí tó yẹ kó lè pọ́nrán pọ́n ṣùgbọ́n oore ọ̀fẹ́ jésù kristi ó dì wá mú láti oṣù kínní oṣù kejì oṣù kẹta títí tó fi dé oṣù kẹsànán àti pàápàá láti lè rí ọjọ́ òní yìí àánú ńlá la rí gbà àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo fẹ́ kí wa káàbọ̀ nípasẹ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí sí àkókò ọ̀rọ̀ ìyè lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin wa níbikíbi tá a wà ti ń gbọ́ wa bóyá nínú ilé ni bóyá nínú mọ́tò ni bóyá bóyá ibikíbi tó bá ti lè tó ti lè bá wa mo fẹ́ kí wa káàbọ̀ ní orúkọ Jésù Kristi ní ìjẹjọ a rí bára wa sọ ọ̀rọ̀ ọlọ́run lórí pé kíka ọ̀rọ̀ ọlọ́run kí irú ìrírí wo ló lè fún ènìyàn lónìí yìí a máa bá ara wa sọ ọ̀rọ̀ ọlọ́run lórí àkòrí tó jẹ́ tó já bí tó jẹ́ bí ìbéèrè wípé ó máa gbà mí tó bí ìgbà mélòó àbí báwo bí ọ̀nà bí àkókò mélòó gan àbí bí ìgbà mélòó ni mo ṣe láti máa ka ọ̀rọ̀ ọlọ́run How often? Báwo, ìgbà mélòó àbí báwo ni mo ṣe lè máa ka ọ̀rọ̀ Ọlọ́run? Bí ìgbà wo ni mo lè máa ka ọ̀rọ̀ Ọlọ́run? ká tó lọ wá lọ bẹ̀rẹ̀ sí ń wo àwọn ọ̀rọ̀ wọ̀nyí, màá fẹ́ rọ̀ wá wípé ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká gba àdúrà. Ọlọ́run ipá àtàgbára, baba àjíǹde àti ìyè. Ọlọ́run ọ̀rọ̀, a gbé yín ga wípé ẹ̀yin ni Ọlọ́run wa. Ọlọ́run tó fẹ́ wa, ẹ̀yin tí dá wa ẹ wá dá wa ní àwòrán ara yín ẹ dá wa ní ìrí yín ó sì wù yín bẹ́ẹ̀ torí pé n tó máa fògo forúkọ yín ni wípé gbogbo ohun tí ẹ sọ fún wa wípé ká ṣe ká ṣe pé bẹ́ẹ̀ ṣe fẹ́ ká gbègbè ayé wa gẹ́gẹ́ bí àgbékalẹ̀ ọ̀rọ̀ yín ká gbé bẹ́ẹ̀ pé eléyìí ni yóò lè fún wa ní ìyè yóò sì fún wa ní ìgbé ayé àlàáfíà nínú ayé èyí tí a wà yìí tó bá rí bẹ́ẹ̀ mo gbàdúrà wípé kẹ́ mú wa kẹ́ mú wa nípasẹ̀ agbára ẹ̀mọ́ yín kẹ́ wa la ọ̀rọ̀ yín kọjá kẹ́ ṣí wa níyè ṣí wa lójú láti fi òye ọ̀rọ̀ yín fi yé wa. ọlọ́run mo gbàdúrà wípé gbogbo etí tí ó máa gbọ́ ọ̀rọ̀ yìí lónìí gbogbo ọkàn tí ó máa tẹ̀lé ọ̀rọ̀ yìí lónìí pé kó ní ìfọwọ́kàn àti ìbápàdé ọ̀rọ̀ ẹ̀yàn ọlọ́run àti ní ìparí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí kórúkọ yín kó di àyìn lógo kéṣù kó jẹ̀bi a ó máa yìnyín ọlọ́run wa a ó sì máa dúpẹ́ ní orúkọ Jésù Kristi olúwa wa ni mo gbàdúrà àmín. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan wípé a ó máa kíyèsí àkòrí tá a sì máa wá ìdáhùn sí òun yẹn ni wípé bí ìgbà mélòó ni mo lè ka ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sínú ìwé ìwé karùn-ún ti Mósè èyí tí à ń pè ní Deuteronomy ìwé karùn-ún ti Mósè orí ìkẹfà a ó máa kíyèsí ẹsẹ̀ ìkẹfà. Ó ní àti ọ̀rọ̀ wọ̀nyí tí mo pa láṣẹ fún ọ ní òní kí ó máa kí ó máa wà ní àyà rẹ ẹ ké hallelujah ẹ rí wípé ọlọ́run ó ń sọ fún ó ń gbẹnu Mósè sọ̀rọ̀ sí àwọn ọmọ sí ilé Ísírẹ́lì ọní àti ẹsẹ̀ kínní orí kẹfà débi tí mo tí mo wá kíyèsí yẹn ìyẹn ni orí kẹfà láti orí orí kẹfà ìwé Deuteronomy yẹn tá a bá wò láti ẹsẹ̀ ìkíní orí kẹfà yẹn ẹ rí i pé Ọlọ́run ń bá Mósè sọ̀rọ̀ bíi àwọn ọmọ Ísírẹ́lì àti gbogbo àwa Kìrìsìtẹ́nì bí a ṣe lè fẹ́ Ọlọ́run bí a ṣe lè fẹ́ Ọlọ́run àti ọ̀nà tá a wá lè gbà láti lè fẹ́ Ọlọ́run òun ló wà ní ẹsẹ̀ ìkẹfà yẹn ó wá ní ó ní ọ̀rọ̀ wọ̀nyí tí mo pa láṣẹ fún ọ ní òní ó ní kí ó wà ní àyà rẹ ó túmọ̀ sí pé gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ọ̀nà tá a bá rántí tá a fi ní fẹ́ràn ara wa àbí fẹ́ràn ayé ọ̀rọ̀ tọ́lọ́run ń fún wa lónìí yìí ọ̀rọ̀ ẹ̀ lónìí yìí ó ní tẹ́ bá gbọ́rọ̀ tẹ́ bá gbọ́rọ̀ yín lónìí tẹ́ bá gbọ́rọ̀ mi lónìí ó ní ká má ṣe sí àyà yín le ọ̀rọ̀ ọlọ́run tí à ń gbọ́ lónìí ọlọ́run fẹ́ ká ṣe kí ni ká fi sí àyà wa bíbélì tí à ń kà ọ̀rọ̀ ọlọ́run tí à ń kà yẹn lónìí lónìí yìí yìí yẹn ó dáa bá ṣe kà á lánàá ṣùgbọ́n tá a bá kà á lónìí àbí tá a bá gbọ́ lónìí ọlọ́run fẹ́ bá ṣe gbọ́ lónìí yẹn ọlọ́run fẹ́ ká fi sí àyà wa a ò gbọ́dọ̀ gbọ́ ní àgbọ́dànù a ò gbọ́dọ̀ gbọ́ ní àgbọ́dítí ọlọ́run fẹ́ ká fi ọ̀rọ̀ wọn sí àyà wa bá ṣe ń kà á lónìí ó túmọ̀ sí pé kíka ọ̀rọ̀ ọlọ́run yẹn a lè kà á lónìí ká sì kà á ká sì tọ́jú ẹ̀ sí ọkàn àyà wa ẹ ké aleluya. èkejì ètí a ó kíyèsí òun ló wà nínú ìwé Deuteronomy bákan náà ní ìwé Deuteronomy orí ìkẹtàdínníogún ìwé Deuteronomy orí ìkẹtàdínníogún ẹsẹ̀ ìkọkàndínníogún ìwé Deuteronomy orí ìkẹtàdínníogún ẹsẹ̀ ìkọkàn dín ní ogún ó ní yóò sì yóò sì wá sọ́dọ̀ rẹ bẹ́ẹ̀ náà ni ó ní yóò sì wá yóò sì wá sọ́dọ̀ rẹ òun ó sì máa òun ó sì máa kà á nínú rẹ̀ ní ọjọ́ ayé rẹ̀ gbogbo kí ó lè máa kọ́ àti bẹ̀rù Olúwa Ọlọ́run rẹ̀ láti máa pa gbogbo ọ̀rọ̀ òfin yìí mọ́ àti ìlànà wọ̀nyí láti máa ṣe wọ́n èké hallelujah níbí tí à ń kà yìí láti orí ìkọkàn láti orí orí kìíní ẹsẹ̀ láti orí ìkọkàndínlẹ́kẹtàdínlógún yẹn láti ẹsẹ̀ ìwé Deuteronomy orí kẹtàdínlógún yẹn ẹ rí i pé nígbà tí ó dé orí ẹsẹ̀ kẹrìnlá a rí i pé ọlọ́run ń fi ìkìlọ̀ fún Mósè nípa yíyan ọba pé tọ́ bá ti wá dé ilẹ̀ ìlérí tọ́ bá ti dé ilẹ̀ Ísírẹ́lì tọ́ ti dé ilẹ̀ tó ń ṣọ̀fún wàrà àti fún oyin wípé ẹni tó bá jẹ́ ọba ó gbọ́dọ̀ máa ka ọ̀rọ̀ ọlọ́run ó gbọ́dọ̀ máa ka òfin yìí ní gbogbo ọjọ́ ayé ẹ̀ so a rí i wípé ọlọ́run bá gbogbo àwọn ọmọ Ísírẹ́lì sọ̀rọ̀ nínú ìwé Deuteronomy tí a kà lẹ́ẹ̀kan orí kẹfà ẹsẹ̀ kẹfà yẹn ṣùgbọ́n báyìí ó ń sọ fún ẹni tó sọ fún Mósè wípé tó bá máa yan ọba ẹni tó bá jẹ́ ọba yẹn ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń ka ọ̀rọ̀ òun ọlọ́run ní gbogbo ọjọ́ ayé ẹ̀ kó lè ṣe kíni o eléyìí ló lè máa ràn án lọ́wọ́ láti máa rìn nínú ìbẹ̀rù òun ọlọ́run yóò sì ràn án lọ́wọ́ láti máa ṣe wọ́n ó máa ràn án lọ́wọ́ láti gbé ìgbé ayé ìbẹ̀rù ọlọ́run á sì ràn án lọ́wọ́ láti máa ṣe láti máa ṣe kíni o láti máa ṣe wọ́n ó túmọ̀ sí pé bí a ó bá ní ìbẹ̀rù ọlọ́run a gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń ka ọ̀rọ̀ ọlọ́run tó máa yàn láti ka ọlọ́run gbogbo ọjọ́ ayé wa bí Mósè bí ó ṣe ń gbẹnu ọlọ́run sọ̀rọ̀ fún àwọn ọmọ ilé Ísírẹ́lì a gbọ́dọ̀ lè jẹ́ ẹni tó máa ka ọ̀rọ̀ ọlọ́run kó lè kọ́ wa ní àti ní láti kọ́ wa kó lè kọ́ wa ní ìbẹ̀rù ọlọ́run a sì lè ràn wá lọ́wọ́ láti lè ṣe kíni o láti lè pa àwọn òfin ọlọ́run láti lè pa á mọ́ ká ní àwọn òbí ta bá ń ka wọ́n gẹ́gẹ́ bí òbí tó bá ń ka ọ̀rọ̀ ọlọ́run ní gbogbo ọjọ́ ayé ẹ̀ àwa tá a jẹ́ àwa olórí àwa tá a jẹ́ àwa ọba àbáwa tá a jẹ́ àwa ìjòyè ìlú àwọn tó ń ṣèlú lọ́nà kan àbí lọ́nà mìíràn tá bá lè máa pa ọ̀rọ̀ ọlọ́run mọ́ tá a bá ń kà á ní gbogbo ọjọ́ ayé wa eléyìí lá lè kọ́ wa láti lè mọ kí ni ìbẹ̀rù ọlọ́run èyí tó jẹ́ ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n a ó lè mọ̀ a wà ní mọ̀ nìkan a wá lè ràn wá lọ́wọ́ láti ṣe kí ni o láti máa rìn nínú ẹ̀ láti pa á mọ́ ní gbogbo ọjọ́ ayé wa ó ṣe pàtàkì fún èmi àti ìwọ ó dá ṣé ẹnìkan nìkan ló lè pa ọ̀rọ̀ ọlọ́run mọ́ ni ṣé ọba nìkan ló lè ní ọ̀rọ̀ ọlọ́run lè kọ́ ní ìbẹ̀rẹ̀ ọlọ́run tá a bá ń kà ní ní gbogbo ìgbà ni ẹ ká tẹ̀síwájú ẹ ká kíyèsí ìwé ìwé Joshua ìwé Joshua orí kìíní ẹsẹ̀ ìkẹjọ Joshua orí kìíní ẹsẹ̀ ìkẹjọ bíbélì wípé ó ní ìwé òfin yìí kò gbọ́dọ̀ kúrò ní ẹnu rẹ ṣùgbọ́n ìwọ máa ṣe àṣàrò nínú rẹ̀ ní ọ̀sán àti ní òru kí ìwọ kí ó lè kíyèsí àti ṣe bí gbogbo èyí tí a kọ sínú rẹ̀ nítorí nígbà náà ni ìwọ ó ṣe ọ̀nà rẹ ní rere nígbà náà ni yóò sì dára fún ọ ẹ kí hallelujah ta ló ń fẹ́ kó dára fún òun ta ló ń fẹ́ kí ọ̀nà òun kó jẹ́ sí rere tabalẹ̀ ń sọ pé nípa ọ̀nà à ń sọ nípa ìgbé ayé ta ló ń fẹ́ kí ìgbé ayé òun kó jẹ́ rere irú èèyàn bẹ́ẹ̀ irú àwa bẹ́ẹ̀ a gbọ́dọ̀ lè jẹ́ ẹni tó ń ka ọ̀rọ̀ ọlọ́run déédéé bíbélì sọ báyìí nípa fún Joshua bí bí mose ṣe ń bó ṣe ń ọlọ́run ní pé kí Joshua kó gba ipò kó gba ipò kó kí Mósè kó yan Joshua sí adarí ìyẹn tó kàn lẹ́yìn òun Mósè tó máa kó àwọn Ísírẹ́lì lọ sí ilẹ̀ ìlérí ọlọ́run sọ fún Mósè bẹ́ẹ̀ wípé kó sọ fún Joshua Joshua sì ń sọ Joshua sì ń sọ ẹ̀mí Moses sọ bá fún Joshua wípé tó bá lè máa ka ọ̀rọ̀ Ọlọ́run tó dẹ̀ ń ṣe àṣàrò nínú ẹ̀ lọ́sàn-án àti lóru pé nínú eléyìí lọ́lọ́run máa fún ní ìṣẹ́gun Ọlọ́run máa ṣe ọ̀nà ẹ̀ ní rere Ọlọ́run máa jẹ́ kí ọ̀nà ẹ̀ kó já sí rere Ọlọ́run máa fún ní àṣeyọrí èmi àti ìwọ ń fẹ́ àṣeyọrí nínú ayé àbí à ń fẹ́ kí ọ̀nà wa kó jẹ́ rere bóyá bí ẹbí à ń fẹ́ kí àwọn ọmọ wa kó jẹ́ kó yà rere ìyàwó wa kó yà rere iṣẹ́ wa kó yà rere ìdáwọ́lé wa kó yà rere àwọn àwọn àwọn ìbáṣepọ̀ wa bí ẹ̀gbọ́n bí àbúrò bí ọ̀rẹ́sọ̀rẹ́ a fẹ́ kó yà re tí a bá fẹ́ kí a ní rere láti inú ìdáwọ́lé wa tí a máa ń fẹ́ ìrírí rere nínú gbogbo ìdáwọ́lé àbí gbogbo ìgbọ́wọ́lé lórí wa a gbọ́dọ̀ lè yan ọ̀rọ̀ Ọlọ́run láti máa kà kìyẹn nìkan kọ́ ká máa ṣe àṣàrò lórí ẹ̀ lọ́sàn-án àti ní òru kò túmọ̀ sí pé gbogbo ọjọ́ ayé la máa fi máa ṣe ní tó túmọ̀ sí kọ́ ṣùgbọ́n ní gbogbo àkókò wa tó jẹ́ àkókò tó jẹ́ pé a lè yà sílẹ̀ fún Ọlọ́run láti lè fi ronú kò wá ní jẹ́ pé ìrònú wa máa jẹ́ ìrònú ohun ayé ṣùgbọ́n á jẹ́ ìrònú lórí ọ̀rọ̀ Ọlọ́run wípé eléyìí ìgbésẹ̀ báyìí ìgbésẹ̀ báyìí Ọlọ́run kí ni kí n ṣe lórí ẹ̀ á dẹ̀ lè rí ìtumọ̀ láti inú ọ̀rọ̀ ọlọ́run àbí ọ̀nà àbáyọ láti inú ọ̀rọ̀ ọlọ́run tí a bá ronú lórí tá a sì gbé ìṣòro yẹn sẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ ọlọ́run yìí láwá lè fún wa ní ọ̀nà àbáyọ sí gbogbo àwọn nǹkan tó jẹ́ ìpèníjà ayé wọ̀nyí ohun nǹkan tí ọ̀rọ̀ ọlọ́run sọ ní bíbá yìí nìyẹn ẹ rántí wípé Joshua ó jẹ́ ó jẹ́ jagunjagun tí ọlọ́run fẹ́ lò láti lè gba ilẹ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì ilẹ̀ ìní ilẹ̀ ìlérí ilẹ̀ tó ń ṣàn fún wàrà àti fún yín fún àwọn ọmọ Ísírẹ́lì fún àwọn ọmọ Ébérù ìwọ pẹ̀lú náà sì ní ilẹ̀ tó gbọ́dọ̀ gbà fún ẹbí ẹ ìwọ pẹ̀lú náà ní ilẹ̀ tó gbọ́dọ̀ gbà fún àwọn ọmọ ẹ ìwọ pẹ̀lú náà ní ilẹ̀ tó gbọ́dọ̀ gbà fún ìdílé ẹ o ní ilẹ̀ tó gbọ́dọ̀ gbà fún orílẹ̀-èdè ọ̀nà tó dẹ̀kú tó fi lè ṣe léyìí òun ni wípé kó o jẹ́ ẹni tó ń ronú lórí ọ̀rọ̀ Ọlọ́run láti lè fi gbé ìgbésẹ̀ èyí tó máa jẹ́ pé a lè jẹ́ kí o lè gbé ìgbésẹ̀ èyí tó máa lè yọrí sí ògo èyí tó máa lè yọrí sí ọlá èyí tó máa lè yọrí sí ìbùkún àti sí ògo Ọlọ́run ẹ ké hallelujah níbi tí ohun tí mò ń sọ òun ni wípé mo pè ọ́ níjà lónìí yìí wípé o gbúdọ̀ padà sídìí ọ̀rọ̀ Ọlọ́run bí o bá ń fẹ́ kí ayé ẹ̀ kó já sí rere o gbúdọ̀ padà sídìí ọ̀rọ̀ Ọlọ́run tó bá fẹ́ kí ayé ẹ̀ kó dùn o gbúdọ̀ padà sídìí ọ̀rọ̀ Ọlọ́run tó bá ń fẹ́ ìtọ́ni gẹ́gẹ́ bí ọba bí aṣàkóso ìlú bí aṣàkóso orílẹ̀-èdè bí aṣàkóso agbègbè bí a ṣàkóso ilé ẹ̀kọ́ bí a ṣàkóso ìdílé a gbọ́dọ̀ padà sí ṣíṣà àṣàrò lórí ọ̀rọ̀ Ọlọ́run láti lè fi darí ìdílé wa láti lè fi darí ayé wa mo gbàdúrà lórúkọ Jésù yóò dára fún wa bí ta máa parí ẹ̀kọ́ ìsìn nìyí tó bá di ọjọ́ mẹ́jọ lórúkọ Jésù a máa pàdé ṣùgbọ́n kí n tó máa lọ tí wọ́n bá ń fẹ́ ìbéèrè àbí òun fẹ́ ẹ̀bẹ̀ àdúrà àbí òun fẹ́ ìmọ̀ràn o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ lórúkọ jésù a máa pàdé ẹ jẹ́ ká gbàdúrà àjíǹde àti ìyá gbé yín ga torí wípé ẹ̀yin ni ọlọ́run wa a ṣe yín lọ́ba torí pé yípo padà bàbá gba ọpẹ́ wa jésù kristi ẹ gbà yín wa a ti wá gbọ́ ọ̀rọ̀ yín ọlọ́run a ti rí ìpèníjà tẹ fún wa ọlọ́run gbogbo ọkàn tó ṣetán àti tẹ̀lé yín láti gba ìpèníjà yìí oore ọ̀fẹ́ láti lè ṣàṣàrò náà ọ̀rọ̀ yín lọ́sàn àti lóru tó máa lè mú ìbùkún àti ògo bá orúkọ yín mú ìbùkún bá wa lórúkọ jésù ẹ yọ̀ǹda fún wa ní ọjọ́ mẹ́jọ fàánú kà wáyé ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín àmín ní orúkọ Jésù Kristi Jésù lolúwa ó dàbọ̀.